إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة ونصح الأمة وترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد لقد روى أبو هريرة رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك طريقا يلتمس به فيه علما سهل الله له طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله وتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه رواه مسلم حديث 26 wọ́n níbi tí a ti bẹ̀rẹ̀ ẹ́písòdì wa ní àṣálẹ̀ tì ní hadisi yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ oore gẹ́gẹ́ bí àwọn hadisi tí ó kù náà ni a kàn túmọ̀ àdìsí fún wa lẹ́nu tó bá di ẹ́písódì ní inshallah a máa wá ṣàlàyé àwọn ẹ̀kọ́ kan sí kejì jù bẹ́ẹ̀ lọ èyí tí mùsùlùmí òdodo tó lórí gbámú nínú hadithi yìí hadithi Abu Hurairah ni ó gba hadithi wa àti sọ fún àwọn tẹ́lẹ̀ rí pé Abu gbajúgbajà ló jẹ́ nínú àwọn sàhábà na Muhammad sallallahu alaihi wasallam àǹfààní ẹ̀ ṣe fún Islam sacrifices ẹ̀ eh, fún Islam àti mùsùlùmí tálkì àmì èdè àbúrò ọmọ gbẹ̀sán rẹ̀ wájú ọlọ́run ọba ni báwọn ọ̀tá bá team up àti ọ̀tá Islam nù Islam àti ọ̀tá Islam ìta Islam tán bá pèrò papọ̀ tí wọ́n dojú ogun kàbòrò ẹ̀rà tí wọ́n ń dìfẹ́ mú kárátà ẹ̀ tí wọ́n ń bọmọlúàbí ẹ̀jẹ́ tí wọ́n ń pè lókùrọ́ tí wọ́n pè ní alátẹnujẹ gbogbo orú àwọn òròyìn tí ò dáa tí arákùnrin pò kí agége yẹn ń pè Abu Hurairah radiyallahu anhu àti àwọn tó náà mú tó mú ọyàn ìwà pò lẹ́nu wa àwọn yẹn àwọn pò ìta Ìsìlámù wọ́n gbọ́yàn sí lẹ́nu ó wá mú ọyàn àwọn ìta òun náà wá di pò fún Ìsìlámù nínú dọ́ọ̀lù mọ̀bẹ́lì tó párákùnrin agége yẹn ẹni ànú ní tó náà ti wá ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn nù kò sí yìnbá ní sórí ibú láyé gbogbo tó bá kù tíyàn bá fẹ́ máa wá sọ nínú ẹ̀sìn kó wá tó wá kú pé ọ̀rọ̀ àwọn sàhábà nábì ló wá kù tí yóò mọ̀ wá fi tayín tí wọ́n fi ṣe wá àti lọ́nà ìmọ̀ fi kàn wọ́n lábùkù ìmọ̀ criticize wọn unobjectively ìmọ̀ criticize wọn láì má ní ìmọ̀ tó péye lọ́wọ́ tó sì pé ọ̀nà kí ẹ̀kan máa bà wọ́n jẹ́ ló kọ bà wọ́n jẹ́ tó bá ipé rún ìyẹn lèyàn bá bẹ̀rẹ̀ sí rìn ìrìn pòkí nìyẹn pòkí tó múyàn kó ní sùlámù ga pòkí tó ń túmọ̀ pé yẹn sí mùsùlùmí má òun bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń gbọ́rọ̀ rẹ̀ náà kí ló kó ń gbọ́ kò sí kẹ́ nínú àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti kóhun lè yóò mọ̀ wáyàn lọ́ta tí yóò mọ̀ èèyàn lódì tí yóò wà á mú lẹ́ni tí yóò mọ̀ re tétété ní gbogbo ìgbà tí yóò mọ̀ sẹ́nu sùtì sẹ́nu bọ̀lọ̀kù má sọ̀rọ̀ sí àfi já sí wípé èèyàn fẹ́ tán nínú Islam nìyẹn ọlọ́ni já tán nínú Islam Abu Hurairah yìí bá yọrun sí òun ló gba hadith yìí látẹnu àná Muhammad sallallahu alayhi wa sallam olóńṣẹ́ ọlọ́run ní man nafasa an mu'minin kurbatan min kurabi dunya gbogbo ẹni tó bá tí ìṣòro kan bá bá mùmí nìkan nínú ìṣòro ayé tó wá làákò nínú ìṣòro yẹn man nafasa an mu'minin kurba min kurabi dunya gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tó wá ní mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ̀ tó làákù nínú ìṣòro kan nínú ìṣòro ayé tẹni yẹ kó sí nafasallahu anhu kurbatan min kurabi yawm alqiyama lọ́jọ́ alqiyama ọlọ́run náà ó ọjọ́ tí gbogbo rẹ̀ ó kan dínrín dínrín dínrín tójú kó wó lè kókókókó aburú ọjọ́ náà ṣàbùhù mustafira yóò mọ̀ fò káàkiri bí ẹyẹ ṣe ń fò lójú sánà láburú kan òjọ̀ kan àwọn àgbákò mùsíbà tí kan òjọ̀ kan tí ó mọ̀ fò káàkiri lọ́jọ́ náà lẹ́yìn bá wá la mùsùlùmí kan kó nú ìbànújẹ́ kan nínú ìbànújẹ́ ayé yìí Allah subhanahu wa ta'ala yóò ẹni bẹ́ẹ̀ nínú ìbànújẹ́ kan nínú ìbànújẹ́ ọdún ìdà alkiyama wa man yassara ala mu'sirin yassara Allahu alayhi fi dunya wal akhirah ẹni bá ṣe ìrọ̀rùn fẹ́ntara ni wa man yassara ala mu'sirin ẹni bá ṣe ìdẹ̀kùn tó ni yassara Allahu alayhi fẹ́ níyẹn láyé ní àti lójú alkiyama wa man sátàrọ̀ musliman ẹni bá ṣe bíbú àṣírí fún mùsùlùmí kan tó jẹ́ káàkiri rẹ̀ ó tú bó láti rí dáadáa sátàrọ̀hu Allahu fi dúnìyà wal akhirah Allah subhanahu wa ta'ala yóò ṣe bàtírí Allah subhanahu wa ta'ala yóò máa ran ẹrúsìn rẹ̀ lọ́wọ́ nígbà tẹ́rúsìn náà bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tóyìn bá ti rẹ̀ rúsìn ẹ̀ńtẹ́jọ jẹ́ mùsùlùmí kódà bẹ́ẹ̀ mùsùlùmí in need of assistance and you make it rendered ó bùkátà sí si èèyàn ẹ̀ ń sì lágbára kí èèyàn lè ránṣẹ́ èèyàn ránṣẹ́ kí èèyàn bá ti ń ṣe eléyìí ọlọ́run náà yóò mọ náà wa man salaka tariqan ẹni bá tọ ìlànà kan tó rìn ìlànà kan yaltamisu fihi ilman ìlànà yìí kí ló wá ń bẹ̀ kí ń sowó kí ló wá ń bẹ̀ kí ń sobìnrin kí ló wá ń bẹ̀ kí ń sọmọ kí ló wá ń bẹ̀ kí ń sepò kí ló wá ń bẹ̀ kí sagbára ilman in tó ń wá lórí ìlànà tó gbẹ́sẹ̀ kàyẹn ìmọ̀ ẹ̀sìn ni ìmọ̀ qala Allahu فقال الصحابة هل hal irfan ìmá kí ló ń wá oríṣi ìmọ̀ mẹ́ta náà ní wá lánàá yìí ìmá kí ni tọ́lọ̀ ń sọ fún wa ní ẹ̀sìn ìmá kí ni tó ń ṣe ńlá rẹ̀ sọ sallallahu alayhi wa alihi wa sallam ìmá kí làwọn sàhábà sọ láwọn àgbààfà bàbá ni gbogbo láfà láfà láyé gbogbo àgbàlagbà kan nínú ẹ̀sìn by extension ni kó wá kí ó lọ́dọ̀ àwọn sọ̀hábà ni kò sẹ́ni kí ó ha ìmọ̀ táwọn mọ̀ nínú ẹ̀sìn náà ní jẹ́mà irú mọ̀ yẹn lèyàn wá ń tọ̀ káàkiri téèyàn ń wá káàkiri ní bẹ́ẹ̀nù léèyàn èèyàn ń wá èèyàn tún gbọ́ nílùú bòmí náà èèyàn tún ṣe jọ́rọ́ jáde tún lọ ń gbèlú yẹn láti wá mọ̀ yẹn kílẹ̀ san rẹ̀ yóò wá sí ọ̀nà rọrùn tí ó fi gbà wà lùjẹ́nà ọlọ́run wà yẹn rọrùn fún ìmá kìtàbù àti súnnà máa ń gbèyàn wà lùjẹ́nà ní kìí gbèyàn wọná ìmá kìtàbù ìmá súnnà ìmá sàlàfíyà ìmá wà ní kìí ìmá ìmá shirk ìmá kúf ìmá ilhad ìmá bídìà mẹ́zẹ́lẹ́kọ̀ mẹ́ṣìnà àwọn mọ̀kánná ya a máa ma máa bóbìnrin olóbìnrin sùn káàkiri máa wọ ẹgbẹ́ awo káàkiri ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ ìkíní na wà pálápàlá yẹn a bẹ̀rẹ̀ sí ń wù ni wọ́n wá débẹ̀ lọ́dọ̀ àwọn yẹn ó yé wọn mọ́ ni na'am àmọ́mọ̀ kìtàbà ti súnna o ma sunya sún yàn ni i ma ń gbé yàn jìnà sí iná ma ìṣẹ́bà qawmun fi baytin min buyutillah àwọn ìjọ kò ní kóra wọn jọ sínú ilé kan nínú àwọn inú ilé ọlọ́run sínú ilé kan wa baytullahi fil ardi masajiduhu àwọn ilé tọ́lọ̀ ní lórí ilẹ̀ náà làwọn mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ọlọ́run wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada gbogbo àwọn àyíká àti ń forí kalẹ̀ táǹsì lọ́run nígbẹ̀ máa ń lójúmọ́ tó jẹ́ mọ́ṣáláṣí ọlọ́run bá nìkan lágbọ̀dọ̀ mọ́ tọ́lọ̀ lágbọ̀dọ̀ mọ́ ṣe ara apa àìsànù mọ́sálásí kìnníkan ló ṣe ọlọ́run àdé sọ́lá àtọ̀ sọ́lá ló fi ní gbogbo ẹ tó bá lọ nǹkan rẹ̀ tó sọnù òun fóònù wa mọ́sálásí náà bá jí lọ mọ́sálá lápèjúwe òmẹ́rù kan mọ́sálásí náà bá jí lọ bá wá bá bàbá ìmáàmù bàbá ìmáàmù mo gbẹ́rù kan mọ́sálásí náà jí lọ ẹ bá ń kéde rẹ̀ ó wá di wípé sàlámà lé gbogbo jàmá wọ́n ní aago kan bàbá wa ààrẹ ni wọ́n ní aago yẹn fáyìn báyìí ó ní irú kọ́lọ̀ báyìí wọ́n ní orarun mọ́ṣáláṣí ọlọ́run ní ànábì ní ká sọ fẹ́ni tí ń wá wípé ká ní ọlọ́run níjó orí ọlọ́run níjó orí tó ń fi ń lọ yìí torí pé ilé mọ́ṣáláṣí ọlọ́run kìí ṣe ibi tá à ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ó tún lẹ́yìn tó bá tún wá wọnú mọ́ṣáláṣí tó ní ẹ ọjà níyàwó ìṣàkàdì mọ́tà o èyí tẹ̀ ń ṣe é ti káf lọ́fẹ́rẹ́ ìṣàkàdì ẹ̀kẹ́ ìṣe èdè káf tẹ́bá ara ṣẹ̀mú ẹgbẹ́ mọ́sálásí náà ní ilé mi wà ó anábì ní ẹ̀sọ́ pé láàrọ̀ bá ṣakalọ́ ò ní jèrè gbogbo tó bá ti jẹ mọ́ta ayé à ń ṣe ní mọ́sálásí láàfin sọ gbogbo lágbàlagbà kama wá ṣeré kéré mọ́ sáré káàkiri ibi tó yẹ kó mọ́ dákẹ́ rọ́rọ́ jù láyé tí ó bá ti já sísò pé wọ́n kéwú bẹ̀ lásìkò yẹn àbí wọ́n kírun ibi tó yẹ mọ́ dákẹ́ tó mọ́ palọ́lọ́ jù fún bẹ̀rù ọlọ́run mọ́ṣáláṣí ni. fi buyutin adina Allahu an turfa fiha ismuhu yusabbih lahu fiha bilghudwi wal asal rijalun تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزي الله ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضل والله يرزق من يشاء بغير حساب وهكذا بس ما دي وآيات àyàtì yẹnu Kùránù ní Merit and superiorities of mosque in Islam ṣe láti èyí sáyẹrẹ tí láti gbá bọ́ tí láti máa tayò ayò ọlọ́pàá ayò oníwọ́tí àbíká ti máa sọ̀rọ̀ business gbogbo tó bá ti jẹ máa tayé lèyẹ̀kún na khariyal masjid gbogbo rọ̀ jẹ́ ta mọ́ṣáláṣí ni lọ máa sọ nírọ̀lẹ́sọ ní ta mọ́ṣáláṣí àmọ́ nínú mọ́ṣáláṣí tẹ́ẹ̀ bá ń wọ́n wá bínú ọlọ́run ọba ní subhanahu wa azza wa jal kò yẹ orí bẹ́ẹ̀ ọlọ́run wá ní àwọn ọjọ́ kò ní kóra wọn jọ fi baytin lẹ́nu anam muhammad tọ́lọ́run bá ti sọ́wọ́ hadith anabi ni àwọn ọjọ́ kan wọn ní kóra wọn jọ fi baytin min buyutillah kí wọ́n kóra wọn jọ sílé kan nínú àwọn inú ilé ọlọ́run tàbí sí masjid kan nínú àwọn masájídì ọlọ́run kí náà wọ́n á ṣe ń bẹ̀ òṣèlú ni wọ́n ń ṣe wọ́n exchange contract ni la yatluna kitab Allah tí wọ́n ka tírà ọlọ́run wa kitab Allah wa Qur'an al-Karim wa ma sunbita minhu min ahkamin ash-shar'iyya tírà ọlọ́run nínú Qur'an àtàwọn ọmọ tó jọ mọ́mọ́ ẹ̀sìn tá a tún lè dìdíùsì kúrò ìmọ̀ hadith ìmọ̀ fiqh mọ̀sùlù fiqh imam sọ́rọ̀ alhadith gbogbo àwọn ọmọ wọn yẹn tó bá wá ń kà nínú mọ́ṣáláṣí ọlọ́run wayatadarasunahu bainahum táwọn group study wọ́n kóra wọn jọ nísọ̀rí nísọ̀rí àwọn sẹ́kù eléyìí yá mẹ́wàá ni wọ́n wọ́n discuss ahkam group eléyìí wọ́n kóra wọn jọ ilmu al-qira'at àwọn eléyìí kóra wọn jọ ilmu hadith àwọn eléyìí kóra wọn jọ ilmu tafsir àwọn eléyìí kóra wọn jọ usul tafsir níjọ níjọ níjọ níjọ bẹ́ẹ̀ tó ṣe eléyìí إلا نزلت عليهم سكينة أفكي در الله وضوما سوكال ريمالوري وغشيتهم الرحمة أولي أقوكو إلا نزلت عليهم السكينة السكينة calmness of heart السكينة rest of mind هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ìfàyàbalẹ̀ ọkàn kọ́kàn èèyàn balẹ̀ kí làwọn káàkiri security kò sùn nílé kọ́kàn rẹ̀ balẹ̀ kò sùn ta kọ́kàn rẹ̀ balẹ̀ kò jáde lọ́gànjọ́ òru kọ́kàn rẹ̀ balẹ̀ pé where the fire are hiding to kò sí pé nǹkan ní sọ pé jáwò gbọ́lọ̀ ń lọ ilẹ̀ gbé omi ilẹ̀ lọ ayé ma a ti ọ̀sọ̀gùn owó ni balẹ̀ pé anywhere ló lè lọ ní Nàìjíríà kò sí fáwọn tó wà gbé ọ ọ̀yá ọ̀yá asaram asaram asaram for now asaram for now ka you don o i don fall trap i don fall trap na twenty million they go <laughs> they collect o twenty million naira they go collect ṣe mọ̀ pé ṣá gbádùn mọ́ lórí rẹ́ẹ̀dì báyìí ni ṣá gbádùn ọkàn ò balẹ̀ tán gbé ọ lọ sí inú gbàjẹ́ ní òbẹ̀rù <laughs> owó tí ìrànyìn ò lè rí lọ́gbọ́ ọdún síbi ní ó máa béèrè owó tí ìrànyìn ò lè rí má béèrè tí ọ̀rẹ́ mi lọ náírà bó lẹ́ti fẹ́ rí má ta ogun nínú fámìlì yín má ta ogun olé yín bó lẹ́ti fẹ́ rí ẹ máa negotiate ọ̀rẹ́ million fifty million twenty million hmm. ìfẹ́ ní sábà ní twenty million náírà tẹ́ẹ̀bà ti lè wá wá á pa bàbá yín dànù ni lánú fẹ́ kí bàbá rẹ̀ òkú ẹlọmọ wa yáwó òjijì owó kọmúlélántà ẹ̀yà owó báńkì ẹ̀yà owó gúrúmì gbogbo àti ìṣẹ́ ògúrúmì àti nǹkan ọkàn balẹ̀ máa Allahi tó ń bẹnu lé amdroba sílé wọlé wá bó kò síbí wherever you go to insecurity in everywhere insurgency everywhere ọkàn balẹ̀ mọ́ kò sí sẹ̀kínà yìí torí pé a ti deviate kó rí ìlànà ọlọ́run gbàtà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mà débi tá lónà ẹ̀sìn ọlọ́run bá wá ń dẹwà síra wa ọkàn balẹ̀ mọ́ wọ́n bá fẹ́ travel báyìí tó jẹ́ baálé ilé tó bá ti ń dágbére fún ìyàwó báyìí tọ́ bóyá àrímọ náà ni ọ̀hún lọ́kọ̀ bá ní dìámi bóò ni a ah, ní ìmọ̀ bóyá mo ṣe ń lọ yìí kò ní sí dìámọ́ o <laughs> bíákọ̀ lójú àwọn ẹlẹ́rú ikú wọ́n ti gbé bọ̀nsẹ̀ lójú if you don't talk now go fire you wọ́n gbé kiri dání báyìí hmm? wọ́n gbé lọ́wọ́ báyìí kan gbé sí ẹlé sí gbóhùn wáìwò sọ́dí bó ṣe rí you don't call your wife for home now you go destroy your life My fọ agbárí ẹ̀dà nù ní sorry sir sorry sir sorry sir lẹ́nu ẹ̀pẹ̀ ìyàwó mọ́mí tinúkẹ́ fifty million naira ni ẹ ẹ àrẹ́jì fún please please please don't let me die here this people dey best way they will kill me o please please i don't want to die now my children are just very small i don't want to die now please please. àwọn ọmọ yóò mọ̀ nǹkan wọ́n rẹ́rìn-ín. Hmm. kíá wọ́n máa ya owó káàkiri gbogbo ibi tí ò yẹ wọ́n tẹsẹ̀ bọ̀ wọ́n máa tẹsẹ̀ bọ̀ bẹ̀ ẹ dákun wa lówó bàbá tí nífẹ̀ẹ́ gbọ́dọ̀ kú báyìí bàbá aládùn gbọ́dọ̀ kú báyìí bàbá fẹ́mi gbọ́dọ̀ kú báyìí alájò gbọ́dọ̀ kú báyìí alájò gbọ́dọ̀ kú báyìí wọ́n bá kókó wọn kalẹ̀ tán wọ́n wá tu wọ́n tó tu wọ́n ti fìyà dábá wọ́n ti wọ́n ti gba gbogbo wọn ti fẹ́ gbogbo orí ó ti fọ́ kùsà mọ́ gbogbo orí ṣe tí wọ́n gbé ẹ lọ sọ sútù subhanallah lẹ́yìn gbogbo owó tí wọ́n gbà a mọ̀ fún gàrí àtàdúdú wọ́n mọ̀ fún ọmọ lójúmọ́ àti gàrí tó mọ̀ mú nìyẹn Allahu Akbar bá ti ń sọ ìgbogbo ẹni tó ti fọ́ọ̀lù sí situation yẹn tó ti bá lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ọlọ́wọ́ bá foríjì wọn gbogbo ẹni tó ti fọ́ọ̀sì situation yẹn tó padà wá rí fíkìrì lẹ́yìn ẹ̀ tó lọ́n padà sánú ẹ̀ káàfin yọ yín o ẹ̀mọ̀ dúpẹ́ fọlọ́hún àwa tí kan lọ́nà yóò kàn wá o kí ló fà gbogbo wa górí kù lójú ọ̀nà lọ́ọ̀ni kálá adó tòfin ọlọ́run tá ń kẹ́kọ̀ọ́ rẹ̀ tá ń lò ní kọ̀ọ̀kọ̀ ní kọ̀ọ̀kọ̀ ní gbangba tó kárí tó kárí oko àdéhùn ọlọ́run ọba nínú hadithi yìí illa nazalat alaihim sakina àfi kí ìfàyàbalẹ̀ ọkàn ọlọ́run kó sọ̀kalẹ̀ lé wọn lórí wàgọ̀ṣíyàtìmọ̀ rahma àánú ọlọ́run wà bò wá dárò sí làwọn káàkiri kìí sì kẹ́ ọlọ́run ọba ni gbólóhùn owó ìkẹ́ ló ń wá gbólóhùn wápò ìkẹ́ ló ń wá gbólóhùn wáṣẹ ń business ti ń ṣe tọ́lọ́run wàgọ̀ṣíyàtìmọ̀ ó di orí orí ẹlẹ́ẹ̀kẹta

gbọ́ àwọn ẹ̀lẹ́kà tí wọ́n ráyè palapala tí wọ́n lọ pátí tí ẹbẹ́ sì sí pátí tí wọ́n jẹ lẹ́yìn tí wọ́n kọ ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ wọ́n sẹ̀sẹ̀ ń bẹ̀ wọ́n sì kó ń bẹ̀ ṣùgbọ́n àwọn àyè tí wọ́n ti ń circles of remembrance of Allah àwọn àyè tí wọ́n ti ń sọ̀tọ̀ ọlọ́run báyìí kí ló ti ń ja gídígbò kìí ṣe àyè tí wọ́n ṣerú ẹ̀ kèésà ìtẹ́ yóò ti máa jẹra èyí àti olóhun sáàtìkiri àyè tí wọ́n ti máa sọ̀tọ̀ lọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ bá ti ń sọ yìí àti báwọn ìlú náà ti ń sọ tó gbé tí wọ́n máa sọ ń bẹ̀ alukur'an tí wọ́n máa sọ ń bẹ̀ hadith ń ṣẹlá Allah subhanahu wa ta'ala yóò sì máa rántí wọn nínú àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ máa rántí wọn àwọn kan gbogbo wa kò sẹ́ni tó lọ́run dá tó gbàgbé padà mẹ́rin jẹ́ kéfèrí Allah rántí rẹ̀ Allah wá gbàgbé sí ọwọ́ rẹ̀ Allah gbàgbé àwa èèyàn là á máa ń gbàgbé ṣùgbọ́n wa dhakarahumullahu fi man àwọn kan bẹ níwájú ọlọ́run tí wọ́n jẹ́ ọlọ́run tó mọ́ wá sí àwọn tí wọ́n ń bẹ láyé tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run yóò tó mọ́ fi wọ́n sì yànrà ẹ̀yìn ọ̀láìka ẹ̀rọ àwọn ẹrú sí mi ẹbí wọ́n ti pé kí náà ń gbọ́ wọ́n gbọ́rọ̀ ọlọ́run wọ́n ń gbọ́ súnà níbi tí mo rán sí wọn ṣe torí owó ṣe torí ipò náà ṣe kóra wọn jọ ṣe torí obìnrin àbí torí ọmọ àbí torí wọn jọ torí wọ́n wá tó ṣe pé oore tí ń bẹ fọ́mọ kéwú tí ń kéwú àtàfà àti ń kọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn láyé ọlọ́run mú ti tó níwájú rẹ̀ mùsùlùmí wọn ni wọn mọ̀ bá tó àbí àmẹ́lú ẹni tó bá ṣe wípé iṣẹ́ rẹ̀ tó ṣe kó tó kú olóde ayé yìí ó wọ nílẹ̀ ẹni tí iṣẹ́ rẹ̀ bá wọ nílẹ̀ lójú alkiyama iṣẹ́ tó ṣe láyé ń bí ó wọ nílẹ̀ ó dìlé èèyàn lámjú sírìrì nasabu ìran tó ti wọ́n ò lè mú ọ rí ìran tó ti jáde kò lọ sọ ẹ́dẹ̀ tí ó lè rìn kánmọ́kán lójú alkiyama ìran tó ti jáde ìlú tó ti jáde kò ní sọ ẹ́dẹ̀ ní rè mọ́sílẹ̀ bá jẹ́sẹ́ aburú láyé ń bí ọmọ ìlú kan ní ìlú tó jìnà síná tó súnmọ́ àlùjánnà àwọn ìlú kan ni wọ́n kì bẹ́ẹ̀ àbí ìlú tèmi ìlú Saudi ni ìran kùrẹ́ ìran ànábì mo ti wá ó wọ́n láti ìran pòfẹ́sọ̀ wọ́n láti ìran mástà wọ́n láti ìran gọ́fúnà wọ́n láti ìdílé ìran president kí ló kan lọ́hùn bàbá rẹ̀ bá jáfà kíyà rẹ̀ jáfà kíyà ìyá rẹ̀ jáfà bàbá rẹ̀ jáfà bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá wòlíì làwà bẹ́ẹ̀ ni àlẹ́ ìṣe wòlíì àmọ́ wòlíì tí wòlíì èṣù tí ṣeṣe wòlíì tọ́lọ́ a ní sí ẹ̀gbọ́n pa wá ní àwa wọ́n fi kéwú bí àwa ní ẹ káàbọ̀ ẹ kú rìn ẹlẹ́nu wọ́n fi kéwú bí yín kí lẹ́wà mọ̀ ní kéwú ọ̀hún gbogbo ọmọ tí làákàyẹ̀rẹ́ bá kù díẹ̀ káàsó ní ṣiṣẹ́ dáadáa táwọn òbí rẹ̀ ṣe é lẹ̀ ní fi ṣe tó náà wà lè tọ́ka iṣẹ́ kan náà ṣe na bàbá mi ni lèmọ́mù ló wà ìyá mi ni ìyá súnà ló wà kódà bàbá mi afá súnà bàbá mi afá súnà tí ẹ bọ wọn lọ kéw tí bàbá rẹ bá jẹ́ afá súnà nǹkan kódà dáàdì mi háfísù ni wọn lẹ́yìn ìyẹn kí làwọn kí làá jẹ sí ìyá rẹ bá jẹ́ háfílọ̀ bàbá mi nù fásírù ló wà wọ́n á sọ ibùkárí wọ́n sọ ìmùsùlùm wọ́n sún àbúdáwúdà wọ́n sún ìmọ̀já wọ́n sún ẹ̀ka ọ̀bọ̀ ẹ̀kú rìn ewúlẹ̀ yín wá ha tó lẹ́yìn há o bàbá yín jòkó tí mọ̀ ẹ̀sìn wọ́n yòkó bí ká sin lọ́hùn ẹ̀yìn gbanú oko míì lọ bàbá yín wá kú tán wá kó gbòtíra jáde wọ́n ta wọ́n fi ń sàkàrà síbẹ̀síbẹ̀ bàbá ń ga pákàkiri náà ni bàbá wa ẹni ọlọ́run ni wọ́n bàbá wa wòlíì ni wọ́n àwọn ìyá wa wòlíyà wòlíyà làwọn wòlíyà ara ọ̀ man batta bihi amaluhu lam yusri bihi nasabuhu ẹni bá ṣe pé iṣẹ́ aburú rẹ̀ nígbàtí ń bẹ lóde ayé òun ló sọ dèrò ẹ̀yìn lójú alkiyama ìran tó ti jáde wá ìlú tí wọ́n ti gbé bí kò ní sọ́dẹ̀ níwájú o àdíkì yìí ń bẹ nínú sahihu muslim abẹ́lọ́wà subhanahu wa ta'ala kó léwakún lórí àgbóyẹ̀sìn rẹ̀ la ilaha tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá insha Allah ta'ala á tẹ̀síwájú lórí máa mú àwọn ẹ̀kọ́ tó pọ̀ jáǹkìrẹ tó sì wúlò púpọ̀ ká lè ráǹfààní rẹ̀ jẹ nínú hadithi yìí ọlọ́nkú sọ wa tayọ ọ̀sẹ̀ náà la